الحمد لله الذي أرسل رسوله بالهدى وبالكتاب والسنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نهى عن كل ضلالة وبدع وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه اجتباه الله وهداه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا غدا مع الفائزين يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داجو داجو أما يكون تلون في النبي صلى الله عليه وآله وسلم وناني إمانا تسكي كنت بايا قاسي ìsìnànà ni ọmọ jẹ ìmálẹ̀ tó ṣe pé gbogbo tó bá tilẹ̀ takò òkùnkùn anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhì ó kọ àkíyèsí wa lọ sí di bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí wa pé ká di súnà òun lọ́wọ́ méjèèjì ká má fi ọwọ́ ẹ̀ hẹ́ ká má sì fi mú súnà ká sì ṣe agbára láti rí kórè súnà yìí láwà orí rẹ̀ la dúró sí orí rẹ̀ ní kúkà wa má nígbà tá a bá filẹ̀ ayé sílẹ̀ àwọn àmọ́ ọ̀làwùjọ wa tá a bá wò finifini á rí i pé àwọn ẹni tó fẹ́ ti súnà wọn ọ̀pọ̀ títí àwọn ẹni tó sì ń pèpè lọ sídìí rẹ̀ wọ́n kéré jọjọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ńlọsẹ̀ yìí pé yẹ̀yẹ́ ni wọ́n máa fi súnà ṣe ẹ̀fẹ̀ lásán ni wọ́n máa fi àwọn olùpèpè lọ sídìí rẹ̀ ṣe àwọn lérò ipe táwọn ń ṣe ló dáa súnà tó ń pa àwọn lọ sídìí rẹ̀ kò fi wìyàn wọn lọ wò pé inú dẹkùn làwọn wà súnà yẹn táwọn bá ní káwọn máa lò ó ńṣe ni wọn sọ ìgbésí ayé àwọn délé wọn máa wò pé àìṣe súnà oná ló máa wọn máa ṣe tó wà wọn náà bá ti láwọn gba súnà báyìí gbogbo nǹkan mi ò ní rọrùn mi ò ní rọgbọ mọ́ ìdí inú tó fi jẹ́ pé àwọn ẹni tó ń ṣe bídà tí wọ́n ń ṣe ohun tó jẹ́ àdádálẹ̀. tó yapa tó takò lànà anabi sallallahu alaihi wa sallam á rí i pé àwọn ni wọ́n pọ̀ lápọ̀jù kọ́dà gan pípọ̀ tí wọ́n pọ̀ ó bu àyà sísọ láwùjọ kan sí àwùjọ míì wala hawla wala quwwata illa billah bẹ́lẹ̀ ìdí sẹ́ ń bani lọ́kànjẹ́ lápá kan bẹ́ẹ̀ náà nínú èèyàn keje ike gbogbo ibi tó bá wọ̀ gbogbo òlú tó bá àti pé gan gbogbo ìletò tó bá wà àdúgbò kọ̀ọ̀kan oníṣọlá ẹ̀ máa rí àwọn ẹni tí wọ́n ní ìmà nípa súnà gbogbo owó tilẹ̀ wù kó kéré ma wọ́n sì tún gbìyànjú láti rí pé àwọn ń tan súnà yẹn ká láàrin àwọn ẹni tí ó mọ̀ nípa rẹ̀ àìsẹ́ wàlẹ̀ àìlẹ̀ ayẹ̀kú na fi hìm man yatamassaku bi sunnati mithlihim. báyà a tún lè rí nínú àwùjọ ẹni tó ṣe pé ọlọ́run lè fa àwọn náà ṣe kò ń gẹ́ káwọn náà dẹni tí ń di súnà mú gẹ́gẹ́ bíi tiwọn. alhamdulilayi àníyàn kúkẹ́ lọ sí di súnà yìí a rí i pé ìlànà tiwọn ojú ọ̀nà tiwọn òun náà ní gbé tóra sílẹ̀ ká máa rẹ̀ fáwọn èèyàn torí pé bẹ́ẹ̀ sìn tiwa ti ṣe rí nu kìí ṣe tí wọ́n fọkọlọ lásán hun yìí sì ṣe tí wọ́n fi òórí lásán gbé kalẹ̀ qala Allahu qala pàápàá jùlọ gbàtà máa ń sọ̀rọ̀ nípa ìsìn ọlọ́run àti màpínsẹ́ láàmà wa lọ́sídìí alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam àwọn ẹni tí wọ́n ń pèpè lọ́sídìí òdodo yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa iná ni wọ́n bá ìṣòro pàdé ìṣòro látọ̀dọ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n fẹ́ súnà ìṣòro látọ̀dọ̀ àwọn aládàádáálẹ̀ ìṣòro látọ̀dọ̀ àwọn tó ṣe pé àwọn tiẹ̀ ti fi islam sílẹ̀ ọjọ́ ti pẹ́ wọ́n á máa pè wọn lórúkọ tí èsì tiwọn wọ́n á máa bà wọ́n jẹ́ lóríṣiríṣi nítorí kí eléyìí ó lè bá a mú wọn káwọn náà gbẹ́sẹ̀ kúrò lórí sunna káwọn náà dèrò wọn káwọn náà dẹni tí wọ́n máa takò lànà nẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam. bẹ́ẹ̀ni oríṣiríṣi ìṣòro tún kojú wọn látọ̀dọ̀ àwọn ẹni tí àwọn náà ń lérò ipe ńṣe làwọn náà ń pèpè lọ síde sunna ńṣe làwọn náà ń pèpè lọ síde kìtàbù sunna àwọn náà ń fẹ́ káwọn èèyàn wọn ò di tọ́lọ́mù wọn ò di tànàbì sallallahu alayhi wa sallam mọ̀ ṣùgbọ́n òun náà ní kọjá pé àwọn nìkan làwọn ń bẹ kò tún ní ṣe ẹlòmíì mà tí wọ́n máa pèpè lọ sídìí níta ń pè ní súnà pọ́fẹ́ kó ṣe pé táwọn ń pè ní súnà ó lè yapa ó lè takò tí ì ṣe súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. lábẹ́ òfin ṣẹ̀ríà tí èèyàn bá jẹ́ ẹni tó ṣe é pé ó ń lérò kó ń ń pèpè lọ sídìí súnà ṣùgbọ́n tó ṣe é pé àwọn olùpèpè lọ sídìí súnà àwọn gangan ló mú lọ́tà àwọn gangan ní bẹnu àtẹ́lù àwọn gangan ló máa ń bàjẹ́ àwọn gangan ló fẹ́ dalé wọn wó onítàn gan lábẹ́ òfin ọlọ́run ó ti di mọ̀tẹ́dẹ̀ òun náà ti di aládàáda alẹ̀ òun gan alára ó ti dọ̀kan nínú àwọn ẹni tó ṣe é pé ó yẹ kí gbogbo owó dojú ìjà kọ láti fi hàn pé n ti ń ṣe kì í sọ́nà àti pé ìsìnà pátápátá gbáà ni ń ṣe ní wá láti da súnà wò nítorí kí ìbàjẹ́ ó lè bá àgbáyé kan ìṣẹ̀lẹ̀ lonítọ̀hún ló jẹ́ nǹkan èlò fáwọn ọ̀tá ìsìn Islam àwọn ẹni tó fẹ́ dojú súnà délẹ̀ tí wọn fẹ́ kó gbérí rárá. mata yablughul bunyanu yawman tamamahu idha kunta tabnihi wa ghayruka yahdimu. níjọ́ wo èrò rò pé létà ńkọ́ ilá àkọ́dópin nígbà tó ṣe pé bí wọ́n ti ṣe ń kọ́ bẹ́ẹ̀ náà lẹ́nìkan yọ àkejì nínú onílé yẹn ńlá fẹ́ máa pin nígbà tó ṣe pé bí wọ́n ti ṣe ń máa bẹ́ẹ̀ náà lẹ́lòmí wò walaw alfu bani khalfuhum hadimun kafa fama balu bani khalfuhu alfu hadimin àti mà ike tó bá ké ẹgbẹ̀rún èèyàn ló malé nígbà tí èèyàn kan ṣoṣo sì tí wọ́n ń wọ yẹn èèyàn kan ṣoṣo ti tó basẹ̀ wọn jẹ́ báwo wá ni tó bá wọn nìkan lọ bá nígbà tí ẹgbẹ̀rún èèyàn fọ́n yọ àkejì níjẹ́ òní irú ilé bẹ́ẹ̀ ni níjẹ́ onírú ilé bẹ́ẹ̀ ìní ọjà ilé tó so yìí pé àmàpin ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa bà wọn ẹni tó ń pèpè lọ sídìí súnà jẹ́ wọ́n máa bẹnu àtẹ́lù wọn wọ́n máa bà wọ́n jẹ́ wọ́n á ní tí wọ́n sọ òṣè déédéé ní tí wọ́n sọ ìsọkúsọ ni àti pé gbogbo ohun tó wì ọ̀sọ̀ sáko ara rẹ̀ ni táwa nìwọ kí nìwọ fẹ́ sọ pọ̀ jámá tó fi wá jẹ́ ike ọ̀rọ̀ tiẹ̀ tó bá sọ oná ní súnà anábì sallallahu alaihi wa alihi wa sallam taquluna hada tẹ́lẹ̀ àǹtọ́mù hàtà yẹkùnà lẹ́kùn màáyìndù ẹ̀ ń sọ pé eléyìí ọ̀tọ̀ lọ́dọ̀ wa eléyìí òrí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa eléyìí òrí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ta wá lẹ́yìn tẹ̀sí dẹni tọ́ lọ́dọ̀ kí lẹ́yìn jámá tẹ̀sí dẹni tọ́ lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀sẹ̀ ọlọ́run bá jẹ́ lórúkọ kókó olóhùn pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́ ọ̀n bá súnà anábì sallallahu alaihi wasallam jẹ́ lórúkọ kókó olóhùn lọ sí di súnà ọyọ akẹ́tì ọyọ kùmàtì ọwọ́ aṣọ yìí pé ọmọdókun ìwọ gan ló wo ìwọ gan lọ yọ akẹ́tì báwo ni súnà yẹn ló ṣe wá fẹ́ dópin báwo ni ilé tó ọlọ́mọ ló ṣe wá jẹ́ nǹkan tó so yìí pé yọ fẹsẹ̀ múlẹ̀ ṣinṣinṣin. torí di eléyìí báyìí àwọn olùmọ̀ wa wọ́n ní nínú àmì táàfin máa dá ládàáda lẹ́mà àwọn àmì yẹn pọ̀ ẹjẹ́ àtẹwọ́gba méjì péré nínú ẹ̀ lónìí nínú àwọn àmì táàfin máa dá àwọn aládàáda lẹ́mà náà أنهم يسارعون في تكفير أو تفسيق من خالفهم في fil التي allati ibtada'uha nínú àmì wọn òun náà ni kí wọn máa ń kájú pé ẹni tó bá ti lè takò wọn nínú ọ̀nà táwọn ń là kalẹ̀ fúnra wọn nínú irú ìgbésẹ̀ táwọn ń gbé nínú àdádálẹ̀ táwọn náà dálẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè takò wọn nínú ẹni tí wọ́n ń ṣe yẹn wọ́n máa yára pẹ̀lú wọn kèfèrí àbí kí wọ́n yára pé irú rẹ̀ ní pòkì ìpè kí lọ́ọ́ jáma kẹfẹ́rí màlélẹ́yìn kí lọ́ọ́ jáma pòkì èèyàn lásán subhanallah débi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n tayọ ẹnu àlọ́ náà ọba wa ọ̀rọ̀ wọn fi dórí wípé aṣíwájú àwọn aṣíwájú àgbà fún àwọn ẹni tó ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti ẹ̀ pẹ̀lú wọn gán kẹfẹ́rí wọ́n pẹ̀lú wọn ní pòkì níta àbòsí àti ti ọ̀tẹ̀ alimami zahabi rahimahullah nínú tírà rẹ̀ siyaru a'lami nubala ọgbà ọ̀rọ̀ kan wá nípa fanfa tó ṣẹlẹ̀ láàrin imaamu ahmed rahimahullah ta'ala àti àwọn aládàdálẹ̀ nínú àwọn mu'tazila tó ṣe ikú wọn sọ pé alukur'an khalqullah ìtọ́lọ́ ń dálá alukur'an kì í sọ̀rọ̀ ọlọ́run lẹ́nu tiwọn lọ́n tí imaamu ahmed tó sì dúró ṣinṣinṣin tó fi ẹsẹ̀ òdodo tó fi múlẹ̀ tí ó yẹ tí ó gbùkú lórí rẹ̀ òun fi yé wọn pé dájú sáká alukur'an yẹn ọ̀rọ̀ ọlọ́ni wa kalamullahi sifatullah ọ̀rọ̀ ọlọ́n ìròyìn ọlọ́ni orí eléyìí ni imaamu ahmed dúró sí títí tí ẹnìkan tí wọ́n ń pè ní ibnu abi dawud ibnu abi dawud tọ́jú abẹnugan nínú àwọn mu'tazila yìí tí ń bá imaamu ahmed ṣe kànfà ó dìde dúró níwájú khalifa tí ń jẹ́ al-mu'tasim ìwọ́n sọ fún khalifa yìí pé ya amir al tí wọ́n ti rí wọ́n ti kó sáwọn khalifa yìí lọ́kàn òní yá amírọ̀ mọ́mìnì ó lè rà síwájú fáwọn olùgbàgbọ́ òdodo wọ́ọ́lọ́hì bọ́ọ̀lùn mọ̀bílùn mọ̀tẹ́dẹ̀ ó lè máa mọ ahmed mo fọlọ́n búra ẹni tó ti sìn nání tí sì ń sí àwọn èèyàn lọ́nà aládàáda alẹ́ sí ni pẹ̀lú la hawla wala quwwata illa billah ẹ wo àwọn gbólóhùn burúkú mẹ́ta tọ́kọ àpọ̀ fún aṣíwájú fún àwọn ahli sunnati wal jamaa imaamu ahmed imaamu ahli sunnati wal jamaa ìní ìwé eléyìí ìní gbẹnu sí ní pè ní bọ́ọ̀lùn ti sìn náà nísinsìnyí àwọn èèyàn lọ́nà àti pa aládàáda lẹ̀ nínú mi alimami zahabi ó tó sọ fún wa nínú tíra yìí ọlọ́rọ̀kùnrin yìí ó tó sọ fún al-Mu'tasim oníyà amiral mu'minin ìdásíwájú fún àwọn olùgbàgbọ́ òdodo innahu wallahi káfírun mushrik mo fọlọ́ wọn bá búra pé káfírin ni mo sì tún fọlọ́ wọn bá búra pọ̀ sẹ́bọ̀ ń pè yẹn lọ sídìí rẹ̀ tọ́takùtọ̀ lọ tọ́takùtà nàbì sallallahu alaihi wa sallam iye èèyàn tó dúró takò wọn wọn ò tó mélòó ìmáàmù ahmed ló síwájú àwọn èèyàn wọn wẹ́rẹ́ tó takò wọn lórí ìsọkúsọ yìí ó kúkú fẹ́ kan pé ń kéfè ọlọ́sẹ̀ bọ́ ni kọ́dà ashraka min ghairi wajh oníṣẹ́ abáníká yẹ̀ wò finifini ọ̀nà tó gbà sẹ́bọ̀ sọ́lọ̀ gan ó ti ju ẹyọ kan lọ subhanallah kọ́dà gan ó tún tọrọ lọ́dọ̀ al ó ní kí pa ìmáàmù ahmed ó ní ya amira al ó ní pa innahu huwa dhallun mudil nítorí pé ahmed yẹn ó ti sin náà ó sì ń sin yàn lọ́nà wàlá hawla wàlá quwwata illa sheikh sheikhul islam ibn taymiya nínú tírà rẹ̀ min minhaj sunnati nabawiya ó ní wal khawarij tukaffiru ahla sunnah وكذلك الرافضة ومن لم يكفر فالسق وكذلك أكثر أهل الأهواء يبتدعون ra'yan. ويكفرون من خالفهم فيه وأهل السنة يتبعون الحق من ربهم الذي جاء به الرسول صلى الله عليه وسلم ولا يكفرون من خالفهم فيه بل هم أعلم بالحق وأرحم بالخلق إمام ابن تيمية ونتبعوا عما خوارج àwọn ètò sèpétè yẹn bá ti lè ṣẹ̀ṣẹ̀ ńlá kan kò ní tútú bá lọ́dọ̀ àwọn yóò di kèfèrí náà ni láyé ń bí tó bá wá wọ́n ní nání ọwọ́ yóò sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére kése àwọn khawarij yìí wọ́n máa ń pè àwọn ahlu sunna wọ́n máa ń pè wọ́n ní káfìrí káfìrí làwọn máa ń pè ahlu sunna la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ náà ni àwọn rọ́fíbọ̀ àwọn ṣíà ńṣe làwọn náà máa ń pè ahlu sunna ní kèfèrí ẹni tí ò bá wá pè ahlu ní kèfèrí nínú wọn wọ́n máa ń pè àwọn ahlu ní pòkì ẹni tí ò bá pè ahlu ní kèfèrí nínú wọn ńṣe ni wọ́n máa ń pè wọ́n ní pòkì ó ní bí wọ́n ti ṣe ń ṣe yìí òun náà ṣe àwọn ẹni tó ń tẹ̀lé fẹ́nu gbogbo ẹni tó ń tẹ̀lé fẹ́nu ìṣe wọn nù bẹ́ẹ̀ náà sì ni títí dòní yìí báyìí. wọ́n ṣe àdádálẹ̀ àbá kan wọ́n fi àbá kan lélẹ̀ látàrí èrò orí wọn wọ́n wá máa pe gbogbo ẹni tó bá ti yapa sí wọn lórí àbá yẹn wọ́n máa pe kèfèrí bẹ́ẹ̀ náà ni gbogbo aládàádálẹ̀ títí jọ́gbìn dàkìyàmà wọ́n kan wọ́n wá sọ fáwọn èèyàn pé náà máa wí o. kámábà kámábà jẹ̀yìn ní stampu pẹ́ẹ́ di kèfèrí ẹni tó bá wá yapa sí wọn tó ṣe pé òun sin náà alẹ́ bọ̀ sí ìrà òun pépè lọ sídìí ẹ̀sìn ọlọ́run lórí àgbọ́yé àwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ wọn wá máa pè ń kèfèrí nítorí pé ó ti takò àwọn àmọ́ ń táwọn jámá tí wọ́n fi wá sọ̀rọ̀ àwọn dẹni tí wọ́n yé takò àmọ́ tí wọ́n jámá tí wọ́n fi sọ èrò orí wọn tó kún fún ìdọ̀tí tí wọ́n sọ di òdodo tó ṣe pé nǹkan tó bá takò irọ́ làwọn kà kún nígbà tó ti jẹ́ pé ti ń bẹ lórí wọn ó ń gẹ́ ìdọ̀tí tó ṣe pé kò sọ́sọ́ tó lè fọ́ọ́mà kò sì sí kẹ̀kẹ́ tó lè wọ́n dànù ṣùgbọ́n àwọn ẹni tó ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wa àwọn ń tẹ̀lé òdodo eléyìí tó wá láti rọ̀ ọlọ́wọ́n bá tọ́lọ́n tó náà Muhammad sallallahu alaihi wa sallam ahlu sunna yìí sì pẹ́ ni tó yapa sí wọn kèfèrí torí ẹ̀ ahlu sunna a'lamu àwọn ló mọ òdodo jù àwọn ló sì máa ń sáànù àwọn èèyàn jù tó bá jẹ́ ike bí àwọn Khawarij bá ní Ahlus Sunnah ní ọba máa kàfàrà gbogbo ayé ní ọba máa pe gbogbo ayé ní kèfèrí torí ẹ̀yin lẹ́ mú òdodo jù ẹ̀yin lẹ́ bá máa pe gbogbo èèyàn kèfèrí ṣùgbọ́n bí Ahlus Sunnah ti ṣe mú òdodo jù yẹn àwọn gan ni wọ́n láàánú àwọn èèyàn ẹ̀ ní rẹ́ni tí ń tẹ̀lé ó kẹ̀dẹ́ gbogbo tó bá ti yapa sí káfíìrì lélẹ́hùn káfíìrì lélẹ́hùn káfíìrì lélẹ́hùn ká tí bọ́lá wọn bá ló fi ránṣẹ́ torí de eléyìí àwọn alùsùnà báwọn ti ṣe rí nu Ibn Taymiyyah ó sọ̀rọ̀ yìí nínú minhaj sunnati nabawiyyah níbi tó ti takò àwọn ṣíà tá a bá wá rí bẹ́ẹ̀ á rí wípé àwọn ẹni tó dáadáa dálẹ̀ sílẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ́n bá wa àwọn aládàádáalẹ̀ títí dọ́gbìn dàlùkìyàmà wọn kì í dúró dọ́gba o àwọn kì í ṣe dọ́gba láéláé àbòsí ni àbòsí ni máa ń ṣe sáwọn ahlùsùnà eléyìí báyìí àbòsí tí wọ́n wá ń ṣe sí ahlu sunna láti ìjọ tí ọlọ́run ti rán nàbí muhammad sallallahu alayhi wa sallam kì í mú kí àwọn ahlu sunna náà táwọn náà máa ṣàbòsí sí wọn ojú ọ̀nà sunna ní ìgbà tí aládàádáálẹ̀ aláìmẹ̀ẹ́tì kàn tó ń bá ṣàbòsí sí ọ tó fi ọ wégi tó pè ọ lóko tó ọ̀jẹ̀ tó pọ̀ láti gbé báyìí rẹ kó lábẹ́ sámà ahlu sunna àwọn eṣerú rẹ̀ fi san wọn nítorí pé àwọn ni a'lamu bil haqqi wa arhamu bil khalqi àwọn ni wọ́n nímọ̀ nípa òdodo jù àwọn ni wọ́n sì láàánú àwọn èèyàn jù ẹsẹ̀ ká tún wọ́n tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó tún sọ nínú tírà rẹ̀ kan eléyìí tó pè ní ar-raddu 'ala al-bakri ó ní tí a bá wo àwọn ẹni tí wọ́n nímọ̀ nípa àmà wọ́n sì tún mà nípa súnà nàbì sallallahu alaihi wa sallam á rí i pé àwọn la yukaffiruna man khalafahum wọn kì í pé ẹni tó bá yapa sí wọn ní kèfèrí o wa in kana al-mukhalifu yukaffiruhum kódà kó ṣe ẹni tó yapa sí wọn pa àwọn kèfèrí ahlu sunna àwọn ọ̀gọ̀ wọn ṣe dídìrín ike ńgbàdá díẹ̀ tó bá dọ̀ ológun nìwọ náà fọ lẹ́yìn ńgbàdá èmi wá sọ pé ìwọ ńkọ́ elétè rabata rabata abẹ́dẹ̀n alùsùn náà ìṣẹ̀lẹ̀ yẹn nígbà tí èsì pé wọ́n dín dìrín bíi tiwọn. àwọn kì í pẹ́ni tó bá yapa sí wọn kèfèrí wọ́n fẹ́ kó ṣe pẹ́ni tó yapa sí wọn yẹn òun pè wọ́n kèfèrí lè anal kófúra hukmun ẹ̀ẹ́rì ìṣe kèfèrí yẹn ìṣe kèfèrí òfin ni tọ́jú ti ṣẹ̀ríà falaysa lil insani an nígbà tẹ́ni kaba ti pè ọ́n kèfèrí wọn náà pè ń kèfèrí kò sí nínú lànà kò sí nínú lànà sèbáná bí sallallahu alaihi wasallam ti sọ pé ńgbà tẹ́ni kan tó bá pè ọ́ ní kèfèrí tí ìwọ yìí sì ṣe kèfèrí yẹn ò ní òfòrí o idha qala al-muslimu li akhihi al-muslimi ya kafir faqad nígbà tí mùsùlùmí bá sọ fún ọmọ mùsùlùmí pé ìwọ kèfèrí yìí ẹnìkan náà méjèèjì ó forí rù tó bá ṣe pé wọn tó pé ń kèfèrí ọba ti ya kèfèrí lóòótọ́ ó forí rù tí wọn bá sì ṣe kèfèrí ẹni tó pè ọ kèfèrí yóò di kèfèrí torí rẹ̀ òfin Ọlọ́run ìní ṣe kèfèrí ká pé yẹn ká ṣe kèfèrí kò sì sí lọ́wọ́ wa pé ká fi fìyà jẹ yẹn. Ibn Taymiyyah ni kaman kadhaba alayk gẹ́gẹ́ bí ẹni tó parọ́ mọ́ wa zana bi ahlik tó sì ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ laysa laka an tadhriba alayk kọtọ sí ọ pé ńgbà tí wọn náà bá fẹ́ gbẹ̀san kan parọ́ mà wà á ń tẹ́sí ní ẹbí ahìlẹ̀ kó o sì báyàwó rẹ̀ ṣe zina eléyìí ò sí nù pé nítorí o lè fi gbẹ̀san ẹni tó bá parọ́ mọ́ kì í ṣe pé wọ́n parọ́ mọ́ ẹni tó sì báyàwó rẹ̀ ṣe zina kì í ṣe pé wọ́n náà lọ wáyàwó rẹ̀ ọba ṣe zina ṣebí wọn náà ti mà ẹni tó bá parọ́ mọ́ ó pè lẹ́jọ́ ni ẹni tó bá parọ́ mọ́ ó pè lẹ́jọ́ lórí irọ́ tó fún ọbọ̀ gbẹ̀tọ́ rẹ̀ ẹni tó sì báyàwó rẹ̀ ṣe zina kì pé wọ́n lọ wáyàwó rẹ̀ kàn ọwọ́ abàṣẹ zina ó pè lẹ́jọ́ ni tọ́ba ti pè lẹ́jọ́ albayyinatu ala al-mudda'i wal-yaminu ala man ankara ìwà tó fẹ̀sùn kàn wà mẹ́rin wa òun tí ń sìn sọ pé kò rí bẹ́ẹ̀ yóò búra pẹ̀lú pẹ̀lú orúkọ ọlọ́run kó òun ṣe bẹ́ẹ̀ eléyìí ní ìlànà ọlọ́run kí ṣe báwa ṣe máa ṣe ẹnìkan bá kàn bu ọ̀wọ́ náà bẹ̀rẹ̀ sí bú èbú ẹnìkan ọkọ̀wé bu ọ̀wọ́ náà bẹ̀rẹ̀ sí kọ̀wé ọmọ abú ẹnìkan ṣe késẹ́ẹ̀tì ó ń bu ọ̀wọ́ náà ṣe késẹ́ẹ̀tì ọmọ abú tó ń bá ya wèrè ìwọ ń kọ́ ịlọsọ ló sọ wọn pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀yìn méjèèjì ń sàlàyé mẹ́ta kan ń ọ ọ̀wá lọ kọ tákàdá mẹ́ẹ̀ẹ́dógún wọn náà ń bú ẹ̀rí pé wèrè di méjì nìyẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ṣe ìlànà àwọn torí di eléyìí báyìí wọ́n ní zina haram síbá tí mo pé irọ́ pípa tẹ́yìn bá parọ́ mọ́ ìwọ gbọ́dọ̀ parọ́ mọ́ tó bá báyàwó rẹ̀ ṣe zina má báyàwó tiẹ̀ ṣe zina o a ti mọ̀ pé irọ́ pípa àti zina haramu ni o lè hakilá torípò fi ọlọ́run ba ló pè lẹ́ ní haram wa kadhalika takfir bẹ́ẹ̀ náà ni ká pé yẹn kèfèrí hakulá ìwọ ọlọ́run ọba ni fala yukaffiru wala yukaffaru illa man àtànàbì rẹ̀ sallallahu alaihi wasallam tó bá pè ní kèfèrí. eléyìí jẹ́ ọ̀kan nínú ṣèṣì tó ṣe pé téèyàn máa ń ṣe irú ẹ̀ á fi dáàmà ìgbé aládàádáalẹ̀ ẹni tó bá ti takò yóò pè ní kèfèrí ẹni tó bá takò yóò pè ní pòkì ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ fa huwa mubtadi' aládàádáalẹ̀ aládàádáalẹ̀ tó ti yapa sílànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa nínú ìgbésẹ̀ eléyìí àtàwọn tó bá ń pèpè lọ síde sunna ó náà ní kí wọ́n máa bẹnu àtẹ́lù wọn kí wọ́n máa pè wọ́n lórúkọ tí èsì tiwọn ẹ rí lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń dá àdáda lẹ́lẹ̀ tó ń bẹ̀sìn ọlọ́wọ́ bá jẹ́ máwọn èèyàn lọ́wọ́ bóyá àwọn bàbá bàbá ni àbáwọn ọ̀dọ́ ǹde ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá ti gbọ́rọ̀ ẹni tí ń pèpè lọ síde sunna ta ni ń sọ̀rọ̀ làgbàjà ni ẹni tí ń ṣe àwọn èèyàn lọ́nà kọ̀dájú pórí rẹ pé o kẹ́tẹ̀kẹ́tẹ́ rẹ tiẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ nítorí pé olùbàdí àwọn èèyàn jìnnà sódodo torí kí wọ́n mọ̀ bá àmáwọn èèyàn gbọ́ òdodo torí ìdí kí wọ́n gbọ́ òdodo lòkúta tí wọ́n wà ìdí káwọn èèyàn gbọ́ òdodo ìlà àwọn ó ti di ẹni tó ṣe é pé irọ́ tí wọ́n gbé dání yóò di òtún bá ń tẹ́mọ̀ wọn lọ́wọ́ torí ẹ̀ wọ́n máa bẹnu àtẹ́lù wọ́n máa sọ̀sọ́kúsọ nípa rẹ̀ wọ́n máa pé ẹ̀ eléyẹn àkókò mà bóyá àwọn Yahudi ní bá ṣiṣẹ́ ni àbáwọn Nasara eléyẹn ọbẹ̀ bẹ́sẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ ni èwo lẹ̀sìn ọlọ́ọ̀tẹ̀yìn ṣe tẹ̀ sọ fún wọn fẹ́ bàjẹ́ gbogbo àdáda lé oríṣiríṣi gbogbo tí o sì ní mẹ́sìn Islam tẹ̀ kí bọ́ tí wọ́n ń ṣàlàyé fáwọn èèyàn ike nǹkan kò gbọdọ̀ ráyè wọnú ẹ̀sìn Ọlọ́run gbígbádànù la gbọdọ̀ gbádànù ìwọ ti ti mà ipe ń tẹ̀sí yẹn ibẹ̀ lẹ́yìn ti ń jẹ haram ibẹ̀ lẹ́tí ń dẹ́wù haram fọ́ọ̀rùn ibẹ̀ lẹ́tí ń kọ́lé haram tẹ̀ ń gbé ẹni tí wọ́n sọ fáwọn èèyàn pé ń tẹ̀sí yẹn ọ̀dà ọ̀nà tẹ̀ ń gbà yẹn ó burú Muhammad sallallahu alayhi wa sallam kí lẹ́ntì ń fẹ́ fún ṣe fúru wọ́n máa bàjẹ́ ni òní fẹ́ rí mi rẹ̀ láàtà ẹni tó bá ń ṣe báyìí tó ń ṣe bẹ́ẹ̀ tí ń bá àwọn ẹni tí ń pèpè lọ sídìí súnà jẹ́ báwọn kẹ̀mọ́ yìí pé ìnáwó mọ̀bùtẹ́dẹ́ aládàdálẹ̀ torí inú tá a fi máa dá wọn mọ́nu inú tá a fi máa dá wọn mọ́nu ni pé wọ́n máa bẹnu àtẹ́lu ẹni tí bá ti ń pèpè lọ sídìí súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam lódodo kìí ṣẹni tí wọ́n ń bàjẹ́ yìí ni wọ́n ń kórìíra o kìí bí ìbá ṣe súnà gàgà kí ló mú kí súnà wà náà kí ló dé tí nǹkan kan fi jẹ́ súnà ní tí wọ́n sọ nù àwọn òní nǹkan kan fi ṣe ní tí wọ́n wí nù wọ́n ti máa gbé lọ́dọ̀ tiwa ní tí wọ́n sọ nù torí ìdè eléyìí má jẹ́ ọyọ́ ọlẹ́nu tọ́lá tó sọ pé ẹ táwọn bàbá bàbá wá sí tí wọ́n fi kú wọ́n ti ṣe ṣẹ̀ṣẹ̀ ní fa àwọn ọmọ kan wá dé wọ́n á sọ pé níta ṣe yóò dá wọ́n sọ pé lánàá tá ń gbà yóò burú jáì ẹ àwọn ọmọ wọn fẹ́ sàlùbáríkà ní sẹ́yìn lẹ́ńtà ẹ̀yìn lẹ́ńtà tí wọ́n fi ní ṣe ẹ má kò tí ń jáde tọ́lọ̀ làwa wá. àwọn ọmọ wọn fẹ́ kú lẹ́mìí ni ẹ̀yin lẹ́ ń tà ẹ̀yin lẹ́ ń tà bọ́lọ̀mbà ṣe tẹ́tọ́ yín má kí ní gbára yín lẹ bọ́lọ̀mbà lọ́wọ́ pa yín má kó tó wọ lónìí máa bá wọn ń pèpè lọ súnà nítorí pé ìdí kí torí de eléyìí báyìí àwọn aládàádáalẹ̀ wọn kì í fi àyè kan tí wọ́n fi lè ba àwọn súnà jẹ́ àyàfi kí wọ́n lò àyàfi kí wọ́n lò ẹnìkan pè wọ́n lọ sídìí pé ntẹ́ǹsẹ̀ yóò dá ìlànà tẹ́ǹtọ̀ yìí burú jáì wọn á sáré wọn lọ bá àwọn aláṣẹ nílùú wọn wọ́n sọ fáwọn aláṣẹ wọn lé àwọn ẹni tí ń sọ̀rọ̀ yẹn o kò dájú kórìí rẹ̀ pé o ìsọkúsọ ní máa wí o kàtàkàtà rẹ̀ tiẹ̀ ti pọ̀ jù aláṣẹ wa ni a ah, kò dájú pé wo eléyìí báyìí kàtàkàtà ní sọ ẹ tún lọ tún tìrà àti iná yẹ̀wò ah, ah, àbótí rọ nǹkan sáwọn náà lórí àbótí bẹ́ẹ̀ lódodo wọ́n lódodo kò bùkátà karùnún ká tó sọ irọ́ ló máa ń bùkátà karùnún ká tó wì irọ́ ló máa ń bùkátà karùnún ká tó wì wọ́n ń ṣe ọ̀rọ̀ sí mẹ́sítì lásùbà lónìí àbọ̀ ọ̀lọ́ mẹ́sítì tọ́ ọ bá lọ ọ̀rọ̀ kan náà ni mo lọ ọmọ ẹ ẹ ntọ́ ṣẹlẹ̀ ni pé ẹ àbí òye ọ ẹ àbí òri irọ́ ló máa ń bùkátà karùnún ká tó sọ àmọ́dodo kò bùkátà karùnún ká tó sọ torí pọ̀ nbẹ lórí tẹ́lẹ̀ náà ni wọ́n fẹ́ mú jáde fáwọn èèyàn tí wọ́n mọ̀ ní. so ìdí nì tó fi jẹ́ pé gbogbo ibi tá a bá gbé òdodo lọ òdodo náà ni ọmọ ẹ̀jẹ̀ ti jọ́ gbẹdẹ àlùkìyàmà gbogbo ibi tá a bá ti gbé rọ́ lọ orúkọ kan náà ni ọmọ ẹ̀jẹ̀ ti jọ́ gbẹdẹ àlùkìyàmà orúkọ rẹ̀ náà ni kéde ìrọ̀ lọsí síbò sí lè tẹná báwọn èèyàn tí ọba yé èèyàn wàlá yóò yé kan èèyàn kan tó yẹ òun ní òtù ọ̀fọ̀ ẹni tó tu fóun ni ọmọ bàjẹ́ ká torí ẹ̀ àwọn aládàádáálẹ̀ wọ́n yín báyìí tí wọ́n ti lè wọ́n nà bẹnu àtẹ́lù àwọn tó bá ń ṣe súnà àyàfi pé sọ wọn máa sọ wọn ni máa sọ wọn ní gbogbo sọ wọn lára wọn wọ́n máa sọ lára àwọn ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti di egun ẹja sí wọn lọ́rùn àwọn ò sì fẹ́ wọn fún òdodo ìdí nu wọn máa wọ́nà láti bàjẹ́ ni sábà wá wá gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ fi bàjẹ́ tí wọ́n bá rí olú ẹ olóyún tó yẹ pé wéré wéré ni ẹ wọ́n sọ bẹ́ẹ̀ bá nàbì Muhammad sallallahu alaihi wa sallam wa iyyaka bil ladina kafaru la yuzliquna fi absarihim lamma sami'u adh-dhikr. wa yaquluna innahu àwọn kèfèrí wọ́n máa fẹ́ fojú gbé wa nábì ṣubú nígbà wọ́n bá gbọ́ tó ń kí alukur'an. bá wá wọ́nà tí wọ́n ti alukur'an yìí sí tí wọ́n rí bi ti ni orin ni ewì ni tí gbogbo yẹn ń dá wọn rọ kìí ṣe rọ kìí ṣe wì kìí ọ̀dà ni muhammadu subhanallah ṣe nǹkan di eléyìí. àwọn aládàáda lè báwọn tí ṣe máa ṣe gbogbo gbanu. I dùn wọn ipe asúnnàtù nàbẹ̀wìyà súnnà nàbì sallallahu alaihi wa sallam ẹ dákúta ni òwú wàláì ó wù ọ̀dá ìsìn islam gan kó ní ẹni tí ń àti náà sòrò torí pé àní rẹ nìkan tọ́jú aládàáda tí ó wàá fi ọfà sí pétọ ọ̀nà tí tẹ́ bá dọ́dọ̀ àwọn aládàáda alẹ́ ni àwọn ń bẹ́ ń bì àti ìrì láyé dì sí. ipe àwọn ni ahlul bid'ati wal furqa ipe àwọn ni aládàáda alẹ́ tí máa yá àwọn mùsùlùmí tí máa pọ́n wọn yẹlẹyẹlẹ wàlá àti ìrì sáńbọ́ọ̀dù bẹ́ẹ̀ rí láyé dòní. a máa ti àìní ipe ọ̀nà ilẹ̀ gbàdọ́dọ̀ àwọn alùsùn náà ọ̀nà ilẹ̀ gbàdé ọ̀nà bíi lẹ́gbàá ní madrasa àwọn alùsùn náà o àbẹ́yìn náà rí ẹ máa rí bẹ́ẹ̀ láyé ṣùgbọ́n pé àwọn ni ọ̀tá ànábì o àwọn làwọn tí máa takò súnà ànábì wọn ò tí ì ṣe sáínbọ́ọ̀dù bẹ́ẹ̀ dùn àwọn tó sì pọ̀ jù àwọn ọ̀tá ànábì náà tí wọ́n jẹ́ mùsùlùmí yìí tí wọ́n fẹ́ fi kankan tẹ̀lé lánàá ànábì wàláì wọ́n máa fi ṣe yẹyẹ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé ànábì ló tún so eléyìí ó lọ́sọ̀ọ́ ó lọ́sọ̀ọ́ bọ́ọ̀ bá sì máa ń bẹ́ẹ̀ nu Bukhari àti Muslim wọ́n ni Bukhari báwo Muslim báwo tó bá ti yẹn lálàrí gbogbo tó bá ti yẹn lálàrí jìdáàlù lásán ẹgbọ́n nǹkan mẹ́wọ́ wọ́n fẹ́ sọ gbogbo ayé lólódo tó bá ti yẹn ní lálàrí ẹ́ ó ní gbogbo nǹkan míì tó bá ti yẹn lálàrí àríyànjiyàn lásán ni a la hawla wala quwwata illa billah adúpẹ́ tọ́lọ́hùn sáwọn yẹn lórí dúdú olójú dúdú bíi tiẹ̀ àwọn ọmọ àwọn náà láti bẹnu àtẹ́lù yìí nítorí pé ilẹ̀ ń tẹ̀lé súnà àwọn ọ̀tẹ́lé sì gbẹnu àtẹlu ń tẹ́tí ẹ̀ lẹ́ gbàgbọ́ gan lábẹ́ súnà ń tẹ́ lẹ́ gbàgbọ́ lábẹ́ súnà yẹn wọ́n máa wọ́nà láti gbẹnu àtẹlu gbogbo gbà láti sọ pé ah, gbogbo ìtẹ́nsọ yẹn sára rẹ̀ gbogbo ìtẹ́nsọ yẹn sára rẹ̀ èwo wá ni èwo lára rẹ̀ èwo lára rẹ̀ tẹ́yìn ni gbogbo àdáda lẹ̀ lásán lásán tẹ̀ ń gbé ká oníkàlùkù di babaláwo ló kọ́ pé àwọn ẹ̀sẹ̀ Islam oníkálukú dìbò àfọ yẹn wò ló kọ fáwọn tẹ̀lé ànábì sànábì yẹn wò alànábì tiwa ṣé babaláwo lànábì tiwa tọ́n tara rẹ jẹ lórí rọ. ọkùnrin ó dẹni tí ń jókòó láàrin obìnrin olóbìnrin obìnrin lè jókòó tì bí obìnrin bí obìnrin ọgọ́ta bí obìnrin ẹgbọ́n ó jókòó òun àjókòó láàrin wọn wọ́n làwọn sàṣà láàtù bẹ́ẹ̀ lànábì ń ṣe pẹ̀pẹ̀ láwọn obìnrin àwọn èèyàn. àwa ni tá ṣe yìí à ń dá súnà súnà anábì wo lélẹ̀ yẹn. ká máa màámà ká yí akétẹ̀sí ọlọ́run ká fẹ́ wo ká sì máa láǹtẹ̀lé tá anábì wọ́n jókòó lóde olókùn tí òfin kankanjọ súnà anábì sallallahu alaihi wasallam wọ́n sì wà ń bẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ títí di maghrib àdádálẹ̀ ń jókòó ń fa tí wọ́n jẹjọ lórí ẹ̀ tó bá di lọ́la alqiyama wọn wà ní ṣe sọ̀látù dhuhr wọn ní ṣe sọ̀látù al-asr tún ní ṣe sọ̀látù al wọn kálukú lọ sí ilé rẹ ẹkú sẹyìn anabi ẹ ẹkú sẹyìn anabi anabi wo ló ń kẹ máa ṣe rádaràda wọn àní ẹ ah, táwọn ṣe báwọn ṣe mọnú ńlọ sí gbà kò ní gbà tọrọ náà ìgbàgbà kú gbà. abu ismail as-sabuni rahmatulahi alayhi nínú tírà rẹ̀ aqidatu salaf ó ní ọgbà ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ ahmed ibn sinan al قل ليس في الدنيا مبتدع إلا وهو مبغض أهل الحديث فإذا ابتدع الرجل نزعت حلاوة الحديث من قلبه قل قسيا كلا يباي nínú àwọn aládàádáálẹ̀ ẹ̀yà tó gbọ́dọ̀ pé ń kórìíra àwọn olùmọ̀ nípa àdéhùn anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin náà wo àwùjọ lónìí wàláhì bẹ́ẹ̀ kò sí aládàádáálẹ̀ kan àti kọjá kó kórìíra gbogbo ẹni tó bá ti mọ̀ nípa àdéhùn ànábì sallallahu alaihi wasallam tó wọ́n ti mà ike gbogbo tó wọ́n mú wa ẹ sọ ike tó bá mú wa ládìí ẹ sọ púpọ̀ fẹsẹ̀ rin lẹ̀ èwo làwọn mọ̀ nínú àdéhùn tí ọba jẹ́rọ gbogbo ìtànàbí ọ̀sọ́ ló kún rí tiwọn nínú kọ́ jẹ́rọ àbí kó sì jẹ́ ètò lẹ̀ torí ẹ̀ tó bá ti fẹ́ mú wa yóò wọlé ẹ̀ pé àwọn ti ń bẹ́ẹ̀ lẹ̀ yìí o àfi ká àfà o ká sọ̀rọ̀ àfà lójú wọn o tó ti ti mọ̀ pé tọ́ba ti wá rí lẹ́tọ́rí pé ìwà ń bẹ̀ pé tọ́ èyàn kúkú máa ká ń ṣojú yín o àmì ìtawà mánu á sì wí ẹ̀wì àwọn ọjà yín rọ́. oní kò sí ẹnìkan nínú aládàádáálẹ̀ láyé yìí àtikọ́jẹ́ pé ń kórìíra àwọn onísúnà ẹni tó bá ti máa ń pàdé ìsúnmọ́ máa kórìíra rẹ̀ náà. ìbọn kan ni ẹ nílùú kan wọn ni wọn lọ sóde kan ó ti wá rí kó ti gba ayé kan nísìnyí. gbogbo ẹ̀rí tó bá mú wa ọ̀gbọ́dọ̀ yẹ̀ wò fínífíní kó o rí kó fẹsẹ̀ rinlẹ̀ torí ẹni tí ó jọ ọ̀rọ̀ ó lè wà nínú àwọn ọmọ tó fojú kéré ó ti wá mọ̀ pẹ̀lú àwọn ọmọ ń bẹ ń kalẹ̀ wọ́n á ní mú àwọn àdéhìí kan wá ṣùgbọ́n ẹni tó bá tó pọ̀ kan nínú rẹ̀ ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ ní nígbà táwọn bá ní kò fẹsẹ̀ rinlẹ̀ ìwọ sì fi hàn wọn bó ṣe fẹsẹ̀ rinlẹ̀ tí bá nàbí ṣe máa sọnù tí máa ṣe pè fáwọn yìí subhanallah inú alẹ́ nìkan ò sí tí ó jẹ́ aládàádáálẹ̀ àti kọ́ ọmọ kórìíra àwọn tí máa ń tẹ̀lé tó máa ń tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam àwọn olùmọ̀ nípa hadith ọwọ́ ni ẹnìkan ò ní jẹ́ aládàádáálẹ̀ láyé yìí àyàfi kí ọlọ́wọ́n bọ́ yọ adùn hadith ànábì sallallahu alaihi wasallam kúrò lọ́kàn hadith onídùnmọ́ láti gbọ́ ẹwà wa ní ìsìn ẹni tí bá ń tẹ̀lé súnà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ títí títí tẹ́ ẹ̀ bá ti rẹ́rìí mú wá fún ọkàn tí ì balẹ̀ tẹ́ ẹ̀ bá ti rí pàǹdàbí sọ báyìí ọkàn tí ì balẹ̀ àbí bò lẹ́yìn gbọ́ lọ́kàn tí tẹ́ ẹ̀ bá ti gbọ́ bẹ́ẹ̀ àdẹ́pẹ́ nǹkan kan bẹ lọ́kàn yẹn nù wọ́n sọ pé ẹran ah, báyìí láṣẹ báyìí láṣẹ látúnṣe báyìí ẹ dákun ẹ̀rí rẹ̀ ń torí délé látàrí ẹjọ́ ọ̀rọ̀ sọ̀bù ní tàǹbẹ̀ yẹn Abu Ismail sọ̀bù ni látàrí ẹjọ́ ọ̀hún títí tó fi dáyé òní iná ni àwọn aládàáda lè máa ń lo gbogbo ọ̀nà láti fi tàbùkù àwọn tó ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam wọ́n lè ní àwọn ọ̀run gbàbí torúkọ àwọn ọ̀dọ́ agbésókòtò wọn àfi bí ìgbà tó ti kó tàbúrò wọn wọ́n àwọn tó ṣe wípé kòkòrò. alápàdé wọn àjọ ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndẹ̀ àkèyà. innal ladhina ajramu kanu minal ladhina amanu yadhhakun wa idha marru bihim yataghamazun wa idha inqalabu ila ahlihim inqalabu fakihin wa idha ra'awhum qalu inna ha'ula'i ladallun wa ma ursilu alayhim hafidhin falyawma alladhina amanu minal kuffari yadhhakun. على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون Ọlọ́run ní àwọn ọ̀daràn tẹ́ bá ti rá àwọn olùgbàgbọ́ òdodo wọn máa fi wọn ṣe ẹ̀yẹ ni o tẹ́ bá sì kọjá gbègbè wọn wọn máa yẹra wọn léèkánná ẹ ò rí ara ilé rẹ wọn ní bọ̀ tẹ́ bá padà sílé yẹ̀yẹ́ wọn ó tún dálẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹ múra sí ẹ má dínkù ẹ tún ṣe nípele ìpele ẹ máa ṣe ń sùn Ọlọ́run ní ààrẹ yín sí wọn pé kẹ́ ẹ máa bá wa sọ wọn ààrẹ yín sí wọn pé kẹ́ ẹ máa bá wa sọ wọn tó bá dídọ̀ fún ìdàlù kí àmà àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n máa fà wọn rẹ́ ẹ mọ̀ pé yẹ̀yẹ́ òdodo ni dídọ̀ fún ìdàlù kí àmà ẹni tó lọ́n bá fún láyé àti sí yẹ̀yẹ́ òun ti sórí ire jẹ ẹni tí ọlọ́nba wa tò sípò ẹni tí wọ́n fi sí yẹ̀yẹ́ orí ibú àwọn ọmọ wa fi wọ́n sí yẹ̀yẹ́ ń dọ̀gbìn ìdàlù kí àmà òun ni wọ́n á ń dúró wọ́n máa fi wọn rẹ́rìn àwọn tí máa fi wọn rẹ́rìn láyé nu bá Allahu akbar. ṣé ẹ ti bá ń tọ́lọ̀ ń ṣe ládìí fún yín níyà pàdé abẹ́ tí ì bá pàdé tọ́lá àti bá ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe ládìí fún wa pàdé báyọ̀ à ọlọ́run jẹ́ kí ìdẹ̀ra jẹ́ ti gbogbo wa. torí di eléyìí báyìí gbogbo ọ̀nà làwọn máa wá láti bà súnà jẹ́ láti bà wọn tí ń tẹ̀lé súnà jẹ́ wọ́n máa sọ wọn lórúkọ tí èso tiwọn wọ́n máa bà wọn jẹ́ lóríṣiríṣi orúkọ ọbú ìròyìn àìdá inú wọ́n àti ìròyìn ròyìn wọn. alimami ahmed rahimahullah ọsọ nínú tírà rẹ̀ kìtàbù sunna oní wàkàd àhdáta ahlul ahwa iwal bidàcil khilafa wal khilafa ahlul ahwa iwal bidàcil wal khilafi asmaa an shaniicatan wa qabiixatan yusammuuna biha ahla sunna yuriiduuna bidalika الطعن عليهم والإذراء بهم عند السفهاء والجهال أني أولا دالك wọ́n ti ṣe àdádálẹ̀ àwọn aládàádálẹ̀ tí ìfẹ́nu ń dà láàmú àwọn aládàádálẹ̀ tí dádàádálẹ̀ ń di ẹ̀sìn ọlọ́ àwọn aládàádálẹ̀ tó ṣe pé wọ́n máa ń dá ìyapa lẹ̀ wọ́n máa ti ṣàdádálẹ̀ àwọn orúkọ kan àwọn orúkọ burúkú kan àwọn orúkọ tí ò dáa kan tó yẹ pé ni wọ́n fi ń sọ àwọn alùsùn náà nìsí ẹwà ẹwà imam ahmed láti dọ́ tó ti kú nínú ulama al-qarni al ó ti kú níṣẹ́ ó ti lólé lẹ́gbẹ̀rún kan ọdún àtọ́gbọ̀rún kan ó ní wọ́n ṣe àdádálẹ̀ àwọn orúkọ kan àwọn orúkọ burúkú tó ń fi ń pè àwọn alùsùnà fi bà wọ́n jẹ́ láti fi máa dá yẹ̀yẹ́ wọn lẹ̀ lọ́dọ̀ àwọn òpònú àtàláìmọ̀kan wàláhì òdodo lọ́sọ̀ ẹni tí wọ́n bá ń ba alùsùnà jẹ́ wájú ẹ̀ tó náà ṣe ń pàtẹ́wọ́ tí fahuwa safihun jahil ọdájú kó kóònù ní aláìmọ̀ká torí tí ọba jó kóònù lè ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀sùn tẹ́ ń fi ń kàn yìí ẹ jẹ́ àjọ rẹ̀ ká gbọ́ tiẹ̀ náà ibi tó ti hàn sí ọ̀nà ah, kí ni ká kí ni ká ah, bẹ́ẹ̀ ṣe ń sọ yìí gbẹ́ tí ò tí àìwá lè lọ bá ó túmọ̀ sí kó alákòóbá ti ìbàtẹ níjẹ láyé lálùkìyàmà ni tí ọ̀n bá ń ṣe bẹ́ẹ̀ sẹ̀mọ̀ pa fòpin síbàjẹ́ àmọ́ ńgbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ òfófó ń bẹ láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ etí wọ́n fẹ́ gbó fòfó wọ́n fẹ́ gbọ́ èyí tí wọ́n gbọ́ táwọn náà máa fi gbanu ká tí wọ́n bá ti ń bẹ nìkan jẹ́ wájú wọn wọ́n yìí sọ̀rọ̀ wọ́n tún máa ní ǹgbọ́ ǹgbọ́ ǹgbọ́ yorùbá ìyẹn ni pé ẹ fi kún fún mi mo ti dẹ̀yìn ẹ fi mí kún torí di eléyìí báyìí ẹni tí wọ́n bá ń ba ahlu sunna jẹ́ wájú ẹ̀ tó sì ń gbọ́ ọ̀dájú pé òpònú ni o aláìmọ̀kàsí ni. débi wípé nínú tá a fi ń dá àwọn aládàáda lẹ́mọ̀ lónìí o náà ni kí wọ́n máa gbanu kí wọ́n máa bú àwọn ahlu sunna kí wọ́n máa bà wọ́n jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ wọn láì kí wọ́n máa fi ẹnu àtẹ́ kí wọ́n máa wọ́n sì máa sọ ẹni tí máa ń ti pèpè lọ sí ti súnà àtàdé wọ́n máa pè wọ́n láwọn orúkọ tí bàbá òfin sọ wọ́n tí ìyá òfin sọ wọ́n wọ́n máa wọ́nà láti sọ wọ́n dẹni ẹ̀dẹ́ láàrin àwọn èèyàn wọ́n máa pé wọ́n ṣe tí wọ́n ṣe wọ́n máa pé wọ́n sọ tí wọ́n sọ wọ́n sì máa wọ́nà láti máa pa ìdúró ńlá máa wà lóríṣiríṣi eléyìí ló mú kí ibn abi hatim rahimahullah tó fi sọ yìí pé wàhálà mẹtu ahlil bid'ah alwaqiyatu fi ahli al-athar ó ní àmì àwọn oníbídà ó náà ní mímá tàbùkù àwọn ẹni tó bá ń tẹ̀lé àdìsí àtàbí Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí ó ń bẹ nínú ar-radd ti ibn abi hatim. alùpùpù fọlọ́n tọ́lọ́ wọn wa tó wa tó ṣe wá ní mùsùlùmí adùpùpù fún tó wa tó sọ alọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àwa adúpẹ́ fọ́nà ọba wa tó ṣàánú wa tó sọ alọ́kan nínú ẹni tí ń wá òdodo nítorí kó lè bá a ma kó lè bá a tẹ̀lé a sì dúpẹ́ fọ́nà ọba wa tó sọ alọ́kan nínú ẹni tó sọ yìí pé ó ń sàpọ́nlé àwọn sàbí anabi sallallahu alayhi wa alayhi wa sallam kì í tàbùkù wọn ẹni tó bá wá rí i pé ìtẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam ìfẹ́ràn àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wa sallam ìtẹ̀lódodo ìkọ̀ ìbàjẹ́ ìyapa sí gbogbo àdádálẹ̀ ẹni tó bá rí pa burú ni kọ́yà tètè mà wípé ẹnìkan ò ní fẹ́ ṣoríire láyé bí kò sì ní fẹ́ wọkọ̀ àlìjẹ́nà tó bá di lọ́la àlùkìyàmà àyàfi ó di súnà ànábì sallallahu alaihi wa sallam ní gidigidi gbogbo báwọn ọ̀tá wọn bá ṣe ń gbógun tí wọ́n ń sọ àìdá nípa súnà tí wọ́n ń bá àwọn tí ń ṣe súnà jẹ tí wọ́n ń tàbùkù wọn má jẹ́ kó lé nǹkan kan kún fún ọ ju dídi súnà mu lọ tó dì í mú lọ́wọ́ méjèèjì sí pé ìtẹ́ wa sọ nǹkan ó tún wá jẹ́ kí n gbà pé súnà gan lòdòdò torí rẹ̀ alimami shafi'i rahimahullah wọ́n ti fẹ̀sùn kan náà rí wọ́n nítorí pé ó fẹ́ràn àwọn ará ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ló ti di rọ́ọ̀fù dì ló ti di ṣíyẹ́yì kó di ṣíírí nítorí pọ́ fẹ́ràn àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ẹ sì ti mọ̀ yín pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Al-Abbas àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam radiyallahu anhu ó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan lẹ́ni tó fajúro wọn a máa ṣe dáadáa síra wọn àmọ́ bàbá máa ti rí àwa tá a jára lé wa nabi Muhammad sallallahu alaihi wasallam tá a jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n máa fajú wọn wájú wa wọ́n yẹ jújú ká sí wa kí la ṣe fún wa bẹ́ẹ̀ eléyìí wọ́n mú fura dání jọjọ kí la ṣe fún wa anabi sallallahu alaihi ni kọ́lọ́ yé wọn kọ́lọ́ yé wọn pé wọn ò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ mo fọlọ́n búra pé wọn ò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ títí tí wọ́n fi máa nífẹ̀ẹ́ yín torí tèmi èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí di eléyìí báyìí ìnífẹ̀ẹ́ wọn sọ yẹn di ṣírí náà ni Imam Shafi'i fi sọ pé nkaana rafdan hubbu ali Muhammadin falyashhad ath-thaqalani anni rafidi tó bá yẹ pé ìnífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alayhi wa yẹ pé ìnífẹ̀ẹ́ wọn ní bá sọ ní di ṣírí. ajakeke gbogbo àlùjànnú àtẹ̀yàn jẹ́rìí sí pé ṣírí lò nítorí pé ó nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábi sọ̀rọ̀ láàṣọ àwọn náà sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn àgbọ̀dọ̀ kórìíra ẹnìkan nù torí ẹ tó bá jẹ́ súnà táwọn ẹni ń tẹ̀lé súnà ń tẹ̀lé wọ́n ṣe di ẹni tó ń bẹnu àtẹ́lù wọ́n ṣe di ẹni tó ń bàjẹ́ kí gbogbo ayé sí pé súnà náà làwọn máa dì mú títí a rahimahullahu ta'ala nǹkan náà wọ́n ní náàsìbí ni náàsìbí kò náà lẹ́ni tó fẹ́ràn àwọn sàábí tí ó sì fẹ́ràn àwọn ará ilé ànábì bí sàábí ló ń fẹ́ràn kò fẹ́ràn àwọn ará ilé ànábì tí ó sì rí bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ gbogbo oríṣiríṣi ète náà ni فليشهد الثقلان أني ناصبي tó bá yẹ pé ناصبي bá ní gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam a jẹ́ pé gbogbo àlejò máa ti yàn jẹ́rìí sí pé ناصبي lò bẹ́ẹ̀ ìwọ náà máa sọ fún wa àwọn ọ̀tá súnà ànábì sallallahu alaihi wasallam máa fi yé wọn àwọn ẹni tó ṣe pé gbogbo àdádálẹ̀ tà ń bẹ́ lórí àwọn ní tó ń bomi sí pé kígi rẹ̀ ọmọ máa fi yé wọn ibi súnà ànábì sallallahu alaihi wasallam ni wọ́n dì mọ́ orí rẹ̀ ló sì kú lé lórí insha allah ọlọ́run bá wa kó túbọ̀ fi súnà náà rọ̀ wá lọ́rùn ọlọ́run bá wa kó ṣe wá lẹ́ni tí ò ní fi súnà lẹ̀ títí tí ò fi fàyè lẹ̀ àdéhùn tọ́lọ́run bá wa ṣe fáwọn ẹni tó bá ń tẹ̀lé lánàá ànábì sallallahu alaihi wasallam ní dáadáa láyé bí àti dáadáa lọ́la al-qiyamah ọlọ́run ọba kó ti káwa náà ká nípìn nínú rẹ̀. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه الصادق الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصيته للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله لا بيكاجنا سادة ذلك كاسد سنة النبي محمد صلى الله عليه وسلم أبو ما داجو إبو كنتابة سنسة أتيتا سنسة أنا يعني ìta sì ní kò tó pé ká máa ṣe nítorí pé arí páwọn èèyàn ń ṣe kò sì dá aká pátì nítorí pé akànrí páwọn èèyàn pátì láì jẹ́ pé a máa kílò fi ọlọ́run nípa ṣíṣe kí sì ní ìdájọ́ rẹ̀ nípa pípátì eléyìí ni wọ́n sọ wá di mùsùlùmí òdodo mùsùlùmí tó fẹ́ ṣoríire mùsùlùmí tó mọ̀nà lórí àmàdájú àti àmàyéké lábẹ́ eléyìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn mùsùlùmí lónìí láti nǹkan bíi ijọ́ méje sẹ́yìn tí wọ́n ti ń gbà wẹ́ bọ̀ wọ́n sì múra sí kankankan igbá àwọn ó tún gbà lọ́sẹ̀ tuntun lọ́sẹ̀ tá a kó sí àwọn ó tún gbà lọ́sẹ̀ tí tún bọ̀ àwọn ó tún gbà lọ́sẹ̀ tí ó tẹ̀lé títí tó sùn ó fi tán àti pé àwẹ̀ táwọn ń gbà yí báyìí àwọn ń pè ní àwẹ̀ arúgbó àwọn fẹ́ẹ́ fi gbalada báwọn bá tún gbà tán àwọn tún gbà ti ṣàbẹ́ẹ̀ táwọn bá tún gbà tán àwọn àfi ti àwọn ò lè ọ̀dà kéèyàn ṣe lọ́wọ́ bá ó sì dáa kéèyàn sojú kòkòrò láti wá ní tí ó jẹ kéèyàn kéèyàn súnmọ́ lọ́wọ́ bá wa ṣùgbọ́n dáa jùlọ kéèyàn mọ̀ pé tí mo fẹ́ ṣe yìí tí ọlọ́run ọba ló ní kí n ṣe sànàbí sallallahu alaihi wasallam ni ló sì pè ní lánàá kò tó kí nǹkan máa ṣe nǹkan lásán nítorí pé àwọn kan ṣe àbí wọ́n ti sọ fún mi pé kíní yẹn dáa láì máa gbọ́ takùtọ̀ lọ́n bí ọ̀takùtọ̀ lọ́n ẹ̀rí àwọn yẹn tẹ́ ń pè láwùrọ̀ arúgbó yẹn àwọn oṣù Rajab gbogbo àwọn ìgbà wa tó mú wa àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó sọ nípa rẹ̀ kò sí kan nínú rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ gbogbo ẹ̀ pátá ńlọlẹ̀ tó ṣe pé kò sí kan nínú rẹ̀ tá a lè lò lẹ́yìn láti fi sọ ikọ́ tọ́ka gbarú àwẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lónìí máa wá àgbà al Ibn Hajar rahimahullah ni wọ́n ṣe ṣe tíra tó pè ní Ibda'ul Ajab min ahadithi shahri Rajab àbórúkọ tọjọ bẹ́ẹ̀ wípé ìyàlẹ́nu ni ọ̀rọ̀ gbogbo àdìsí tó wá nípa àwẹ̀ Rajab kò sí kanu rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ torí délé má fẹ́ fi para rẹ o má fi yàjẹ́ ra rẹ o pàápàá jùlọ ìwọ́tọ̀ ọlọ́gbà láti bẹ̀rẹ̀ lópin ìṣèlọ́kàn fi yàjẹ́ ra rẹ ìṣèlọ́kàn fi fi para rẹ nítorí pé ká gbà láti bẹ̀rẹ̀ dópin àdádálẹ̀ ọ̀tàkùlànà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó lọ ń fáwẹ̀ rọmọbọnà rọmọbọnà nìkan tó lọ ń ṣe lọ́rùn àyàn pé ká gbà láti bẹ̀rẹ̀ dókun tọba wa fẹ́ gbàwẹ̀ náfìlà kọ fẹ́ gbà pọpọ gbáà tó sùn yìí bá ti tán oṣù táàmù lẹ́yìn rẹ̀ tí í sọṣù kẹjọ tí ń jẹ́ oṣù ṣàbẹn tọba fẹ́ gbàwẹ̀ tí ó pọ̀ gán inú oṣù yẹn ló fi sí torí Aisha radiyallahu anha ọlá nàbí sallallahu sallam kì í gbàwẹ̀ bí ẹni tí ó gbà gbogbo oṣù tán gan bí èyí ti máa gbà ní oṣù ṣàbàn ṣàbàn náà ní ti ń kalẹ̀kùn gbangbangba yìí báyìí ọlọ́run bá pọ́nrán wa lọ lórí àtìlẹ́gbà àwẹ̀ náfìlà nínú rẹ̀ kọ́kọ́ yàtọ̀ sí oṣù rọ́jàbù yìí báyìí ọ̀tọ̀ súnà kéèyàn wá bẹ̀rẹ̀ sí ní gbà oṣù rọ́jàbù láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dókun ọ̀tàkù súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam adádálẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé lóṣù kọ̀ọ̀kan tẹ́lẹ̀ náà ṣáájú kí rọ́jàbù tó dé ìwọ́n máa gbà àti ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù ìyẹn ni péjọ kẹtàlá kàlẹ́ndà islam ìjọ kẹńlá kàlẹ́ndà islam ìjọ kẹẹ̀ẹ́dógún kàlẹ́ndà islam ní ìgbà tí oṣù máa dàgbà pín oṣùpá máa dàgbà pín yẹn ìjọ kẹtàlá kẹńlá kẹẹ̀ẹ́dógún tọ́ọ̀bù á máa gbà ní gbogbo oṣù tẹ́lẹ̀ náà kò sí tó burú pé kọ́ ọgbà tó sùn rọ́jà bùnà ṣùgbọ́n kọ́ wa kọ́ ń gbà wẹ̀ rọ́jà láti bẹ̀rẹ̀ dópin àdáadáa lẹ̀ bákan náà téèyàn bá ti jẹ́ pé èèyàn máa ń gbà wẹ̀ ọjọ́ alhamis èèyàn máa ń gbà wẹ̀ ọjọ́ alẹ́tìnẹ́yìn ọjọ́ àtìní tẹ́gbà àwọn ẹjọ́ méjèèjì yìí ò lè má gbà lọ́sẹ̀ kan tẹ́lẹ̀ náà wọ́n máa fi tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam kò sí tuntun nípa ọmọ gbà lóṣù Rọ́jàbù náà torí pé wọ́n ti máa gbarú rẹ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ẹtí ọ̀tọ̀ kò náà nípa ọ̀bẹ̀rẹ̀ àwẹ̀ Rọ́jàbù láti bẹ̀rẹ̀ kò lọ bàjá àdáadáalẹ̀ kò sínú lánàá nàbì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ṣe ń fi bí para rẹ̀ ìtànàbí ń ṣe kò mójútó ìtànàbí ni à ń ṣe ọpátì èyí tí ò sọ fún akásí lọ́wọ́ wá sùsùkàtì eléyìí ó ń bẹ nínú béèyàn ṣe máa ń fìyà jẹra rẹ̀ lásán lórí asán torí ìdè eléyìí báyìí èèyàn púpọ̀ ní gbà ṣé wàá fẹ́ sọ pé kọ̀dá kọ̀dá sẹ́ kọ̀dá torí pé èèyàn tó pọ̀ jù náà ní kèfèrí láyé mùsùlùmí èèyàn díẹ̀ làwọn lẹ́gbẹ̀ẹ́ kèfèrí ti ń bẹ láyé èèyàn tó pọ̀ jù láyé àṣìṣe làwọn máa ṣe àwọn èèyàn tó kéré ní máa ṣe dọ́gba bọ́lọ̀ ti ṣe ṣe súnà lé ayé nu látijọ́ tó ti dá ayé lẹ́yìn rẹ̀ káwọn arántí pé ń bẹ nínú ìjọsìn fi pa gbogbo aláṣẹ lóṣù yòówù ní ìgbà gbogbo pé ká máa sàṣàlátù fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan àti àwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àṣàlátù ìfọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba wa pa wá láṣẹ àwọn tá a jọ mọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam káwọn náà máa sàṣàlátù fún kásì máa kí ní kíkí ọ̀la inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu. صلوا عليه وسلموا تسليما فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله